إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما والحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدوك لدى الله bàbá tí ọpẹ́ tọ́ sí atọrọ ìtí àti ìgẹ fún àdébùwà Muhammad lọlọba kí ọkẹ kí ọgẹ àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yóò tó wá jọrọ mọ́ Islam tó jẹ gbé ìdíkọlọ ìjájọ nínú wa. a sì wà lórí agbẹ́rin ọgbọ̀n tá ń sọ̀rọ̀ lórí àbí manazil àbí darajat àbí ahwal tí ó máa wá fún ẹni ọlọ́run ẹ ń bá lo iyyaka na'budu wa iyyaka nasta'in ní ti lílo ti òdodo tó jura rẹ̀ fún ìbáàdà ọlọ́run oríṣiríṣi ìṣesí ni ọmọ wà fún tí ọmọ gbé tí ọmọ wà lásìkò kan sásìkò so ìmí ń bẹ fóònù ni ó ṣe wàhálà èmi ń bẹ̀rẹ̀ pé ń gbọ́ba ṣe wàhálà ń lọ́nà àfi ìbùkún sí wàhálà yóò tún wá gbé lórí ipò mi tó tún dáa fún un. alákọ̀ọ́kọ́ tí ọyẹ ká fi bẹ̀rẹ̀ ogan ni tawhid yakadọ̀ yakadọ̀ tọrọ kọ́líbù láti bẹ̀rẹ̀ tí í ṣe sísọ jí ọkàn gbé ntọ́jú alákọ̀ọ́kọ́ gan oná ni tawhid àmì ìmọ̀ fi ti parí pátápátá ipò gbogbo ní ẹ̀bá fẹ́ ṣe pátápátá láyé yìí lórí àlámọ̀rí ìtẹ̀sí yìí tọ́fẹ́ rújú rẹ tọ́lọ́mbẹ̀ tàfíìdù ní nǹkan àkọ́kọ́ kọjá yìí pé lórí ìmọ̀lọ́nlọ́kan ti òdodo tó náà ní òjò lé lórí torí gbogbo ọsẹ tó bá yù ó ṣe tí ọba ṣe lórí tàfíìd nígbà tó ṣe wàhálà lásán bẹ́ẹ̀ ni ó ṣe rí tàfíìdù yìí ó ti ṣáájú lọ nígbà tá à ń sọ̀rọ̀ agbọ́nrin ni ẹlẹ́ẹ̀kẹsàn-án wípé tàfíìdù sísìn ọlọ́run ṣoṣo yìí òun gan ni ìpèsè àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ànábì ọlọ́run àkọ́kọ́ náà ni ànábì nínú àdéṣọlá tọ́sálà gbogbo òkòkò tó ń pè òun náà káwọn èèyàn sin ọlọ́run bá lọ́kàn ṣoṣo títúmọ̀ sí pé kèé ṣe lórí ẹ̀sìn ànábì wa Muhammad sàlá nìkan ni bíbí ó lé lórí gbogbo àwọn ẹ̀sìn tó ti lọ kò sí ànábì ọlọ́run kan so gbogbo àwọn ànábì ka ká dúró lórí ìmọ̀lọ́run lọ́kàn nígbà tí ìmọ̀lọ́run lọ́kàn yẹn bá dúró ilé òtò wa máa lọ ibòmíì ẹ ọlọ́run bá ọlá ọ ń sọ fún wọn Qur'an nínú suratul anbiya aya twenty five ni ma arsalna min qablika min la ilaha illa ana ọlọ́run ní kò sí ọlọ́run kankan tá a rán ṣáájú rẹ̀ òjíṣẹ́ ọlọ́run kí ẹsẹ̀ pé akọrin ń wọn wípé láà ìlàhà àná kọ̀sẹ́ nìkan tó lẹ́tọ́ sí ìjọsìn nìkan ṣoṣo fàábùdù ọlọ́run nìkan ṣoṣo náà ní kẹ́ ẹ máa sìn ọwọ́ ń ó náà ní bẹ́ẹ̀ náà ní ká tó sọ̀rọ̀ tàhídù kó jinlẹ̀ sí kó sì pè é sí sọlọ ń parí ẹ̀ pẹ̀lú ìwé tó fi ránṣẹ́ sí sallallahu alaihi wasallam àfàwà ibn al-qayyim oníjàmíìcù rusul innama dàcáw ilá iyyaka na'budu wa iyyaka nasta'in oní gbogbo àwọn anábì ọlọ́run ntí wọn ṣe ń lé ayé ni pé wọn pèpè lọ síbi pé èrè ọlọ́run nìkan ṣoṣo láàmú torí gbogbo wọn pátá ní wọn pèpè lọ síbi tawhidillah mímọ̀ Ọlọ́run lọ́kan tó jẹ́ pé àmọ́ ọ̀sìn òun nìkan ṣoṣo láti bẹ̀rẹ̀ wọn dé òpin wọn nínú tí ó tọ́ka sí ọ̀nà ìní tó tún wà ní suratul A'raf àyà fifty nine tọ́lọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa pé laqad arsalna Nuhan ila qawmihi faqala ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayruhu. إني أخاف عليكم عذاب يوم عظيم ìpèsè anábì nuhu nìyẹn fún gbogbo ẹgbẹ̀rún kan ọdún tó lò ó dín àádọ́ta lórí ìpèsè ọlọ́run ọlọ́run ní ní ti àti ránṣẹ́ sínú lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ aránṣẹ́ lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ pé ẹ̀yọ́ wa sọ pé ẹ̀yin èèyàn mi ẹ̀ máa sin ọlọ́run máa lákùn mi ní kò sí ẹnkọ́lẹ́kọ̀ọ́ síjọsìn kankan lẹ́yìn ọlọ́run ìní akáàfọ alẹ́ ikún ẹ bá ti tẹ̀lé eléyìí èmi ń bẹ̀rù lẹ́yìn lórí àgbà àbáyọ omi ní àbí ìyá ọlọ́run ní ọjọ́ kan ó di ọjọ́ tó gbọ̀ngàn náà níjọ́ gbìyànjú àìkìyàmọ̀ wọn ò sì máa jẹ́ lọ láti inú sàárè kọ́lọ̀ ń kọ́ sọ akóńbi ìyá tọ́lọ̀ túmọ̀ sí pé yìí ẹ̀mí ọmọmìnì òdodo tó fẹ́ fi iyyaka na'budu wa iyyaka nasta'in ó gbọ́dọ̀ tí máa fi ìlì tàwọ̀hídù ìyẹn ni pé ìmọ̀lọ́run lọ́kàn pé ọlọ́run ọba ọlá máa fi òun ní sin fẹ́mi lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ń sọ fún wa nípa anábì Yakubu salatu wa salam àti àwọn ọmọ rẹ̀ ọlọ́run sọ pé am قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون eh, nínú suratul Baqara àyà one hundred thirty three ọlọ́ni amukuntun ṣuhada sosoju yín níbí ìdí àgọ́dá Yaquba al-maut nígbà tí ikú tọ́wọ́ abá Yaqub yẹn màláìka kú ọwọ́ abá ọfẹ́ gbẹ̀mí ẹ̀ ìdèkọ́ làlìbà ní ìhì ọwọ́ àti ìdíkọ́ òun fẹ́ fàyè lẹ́lẹ́lẹ́ yìí ọwọ́ à ń sọ fún àwọn ọmọ rẹ̀ pé máa ta àbùdù náà mi ń bá àbí tí ń bá lọ tán kí lẹ́ẹ̀ máa sìn kọlu àwọn náà wà ní tó ti fi kọ́ wa òun náà ní pé náà àbùdù ìlà àhàkà ọlọ́run ọba tó lè fún un lọ́lẹ́tọ̀ọ́ sí tí wọ́n náà ń sìn làwọn náà máa sìn wáyé àwọn bàbá bàbá rẹ̀ wọ́n ní Ibrahim wa Ismail wa Ishaq ilahan wahida ọlọ́run tó yẹ kó àmọ́ ṣùgbọ́n kò nìkan ṣoṣo ni a gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀ yóò tó bá sí nǹkan mí lẹ́yìn ọlọ́run lójú pọ̀nà tí yẹn ti sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọbẹ̀ rẹ̀ rí gbé ní ìgbésí ayé rẹ̀ nìyẹn gbogbo ń tọ́ba rí ó ṣe nínú iṣẹ́ rẹ̀ kò wúlò mọ́kọ́ sàǹfààní wọn àwọn apárí ọ̀rọ̀ wọn pé wà nahnu lahu muslimun ẹ̀ Eh, nínú maqamatu iyyaka na'budu wa iyyaka na ó ona ni islamu wa taslimu lillah ọjọ́ tó kéèyàn ó ju ọ̀rọ̀ tányányá lẹ̀ àlejò ọlá àti ti bá tó náà sì ni ọlọ́run tún sọ nípa ànábì sọ̀rọ̀ sí àwọn hood àwọn èèyàn áádí ọlọ́run bá ànábì ọlọ́run sí wọn òun náà ní húdù ọlọ́run sọ pé wáyé láàádín قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون ọlọ́run ní àwọn ọlọ́run àti náà fúdù sí àwọn èèyàn rẹ̀ tí ń jẹ́ hajj ọ̀hún náà wá ń sọ fún wa pé èèbùdó la àyà sixty five ọlọ́run tún sọ fún wa nípa ànábì sọ́ọ́lì ọlọ́run ni wọ́n ilá tàmúdà káàhùn sọ́ọ́lì hàn kọ́ọ́lá yà tó ní ibùdókòláhà màálàkùn mí ní ilà ẹ̀ǹgọ́ ìrù ọlọ́run ni àtìrán sọ́ọ́lì fún ànábì ọlọ́run ti ń jẹ́ sọ́ọ́lì aránsì ilá tàmúdà aránsì àwọn ará tàmúdáwá àwọn èèyàn rẹ̀ ti ń jẹ́ ọ̀nà àwọn sọ fún wọn pé ẹ̀yin èèyàn mi ìbùdókòláhà. ẹ máa sin ọlọ́run máa làkùn mi ní ìlà ìǹgà èrò ẹ̀kọ́ sẹ́ni kẹtọ́ lẹ́tọ́ sí ìjọsìn àfi ọlọ́run yẹ́ wà ní sọ́ọ̀tì làráàfì àyà seventy three ọlọ́run tó sọ ń pa ànábì ṣùáìbù ọlọ́run ní wọ́n ilà àhàmà mi ní sáwọn èèyàn tí wà ní òun náà ń sọ fáwọn èèyàn pé ẹ kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọ̀nìkan ṣoṣo níwọ̀n ní suratul A'rafi àyà eighty five nípa ànábì Isa alayhi salatu wa salam ọlọ́run sọ ọ̀rọ̀ ń pa rẹ̀ nínú tó náà ń sọ fáwọn èèyàn rẹ̀ nínú suratul Imran àyà fifty one ó sọ pé inna Allaha rabbi wa rabbukum fa'buduhu hadha siratun mustaqim ẹ̀ ó ní inna Allaha rabbi. ọlọ́run ọba náà ni olùtọ́jú mi èmi kọ́ mọ̀ ń tọ́jú ara mi wàrọ̀ bùkún ó ní kí n tọ́jú ẹ̀yin náà kì í sèmi mọ̀ ń ṣètọ́jú yín ẹ̀yin kan ti ń bẹ láyé ń tó dé ẹ̀yin kan náà ní ilẹ̀ sáyé yóò ti á jẹ́ pé òun lọ́wọ́ ayé tó ń tọ́jú yín òun ò gbé yẹn òní olùtọ́jú èmi hada sirọ́ọ̀tù mustaqim ojú ọ̀nà tọ́tọ́ nìyẹn o sòkè wa máa ń sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọ̀lẹ́tọ̀ o ẹ̀ bá fi yèdè nú ni lòun sin ànábì ọlọ́run kan lẹ́yìn ọlọ́run ọba àlekè ọ̀la ọlọ́run tó ń sọ fún wa ní suratul Baqara àyà eighty three ìpè wà akadínà mi ìsàkọ̀bà ní Israila la ta'buduna illa Allah ayẹ́rùn wọn létí ànábì ọlọ́run. wa nabi muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà wọn létí tá a gba àdéhùn lọ́dọ̀ àwọn ọmọ bani israel allah la illallah sí nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àlekè ọlá dé gbogbo ọlọ́ni wọ́kọ́láwọ́ alákọ́dé bá átìná fi kulli ummatin rasulan àní ibùdó láha wà tẹ́nibù tọ̀rù fàmínúhùn mọ́ni hadaláhu wà mínúhùn mọ́ni hakọ́tì aléhì dọ́làlà fàṣírù fúlà àrídì fàǹdùrù kẹfàkà nàá tìbàtùlù mùkàdìbì إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين ọlọ́ni ولقد بعثنا في كل أمة رسولا gbogbo òjọ kọ̀ọ̀kan pátápátá láti rán òjíṣẹ́ fún wọn sí wọn àní ibùdókòlá níta àfihàn náà ni pé ẹ̀yin èèyàn ẹ máa fi ọlọ́run wọ́n òjíṣẹ́ níbo tọ́ gbogbo ń tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ẹ̀jìnà sí i ọjọ́ ṣe ìtọ́nù ni kìí ṣe ṣe ìtọ́nù ni ọjà nàbí ọlọ́run ni ọjọ́ wà ni ẹ gbọ́dọ̀ sí nǹkan kan mí lẹ́yìn ọlọ́run fi ọlá fàmílì fàmílíhùn mọ́ni hàdàláhù ọ̀nbẹ́ nù wọn ẹ̀ńtọ́lọ́ ń fọ̀nà mọ́ kọ́lọ́jà náà wà nù wọn wà mílíhùn mọ́ni hàpàtà àlẹ́ ìdọ́làlà ọ̀nbẹ́ nù wọn ẹ̀ńtọ́lọ́ ń ti kádàrá nílé lórí fàṣí irú fẹ́lẹ́ àrùn ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ní ẹ̀rìn lọ lórí ilẹ̀ káàkiri ẹ má dúró kojú kan náà fàǹdùrú kẹfàkà náà àfíwátúlẹ̀mọ́kà dìbí ẹ wá lọ wòye bí ìkàngbọ àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ bó ṣe rí àwọn èèyàn míì wọ́n mọ̀ rí wọn nínú ilẹ̀ wọ́n mọ̀ rí wọn bí àpáta ẹ ní ìgbà tó jẹ́ pé èèyàn ló dúró lẹ́sìn lẹ́sìn rí wọn àwọn kọ́tọ́ náà bá lè ké látó ti kópa ọ̀run bá nìyẹn lẹ́yìn ìgbà tó yẹn japa àlà òjíṣẹ́ tó bá ń sojú kòkòrò lórí pé kí wọ́n sá mọ̀nà kí wọ́n sá mọ̀nà fàyínà wà má láhùn mi nàṣírí kò ní ti kankan fún wa nígbà tí ìyá ọlọ́run bá dé lálẹ́ ẹ̀tí túmọ̀ sí pé yẹn ní ìpìlẹ̀ lórí fún òun ní sin nǹkan ní ìjọlọ́run lọ ẹni ìyá àtàná àgùdù ti ń sọ àti gbogbo ohun tí bá wá ń tẹ̀lé ṣùgbọ́n kọ́ wá máa ṣe ìyá kó tún máa sin ní ìpamọ́ lọ́wọ́ ó burú bẹ́ẹ̀ náà sì ni ó tún ti lọ nínú agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹwàá ipe iyyaka na'budu gan ni àkọ́kọ́ kò pé gbogbo àwọn ànábì ọlọ́run àwọn ayàtọ̀ lọ yìí náà tún júwe sí ẹ ọlọ́run tó wá sọ fún wa ń pa yẹn nínú Imran sixty four ọlọ́run ní ya ahlal kitab ta'alaw ila wa wàlá nuṣirika bihi shay'a wàlá yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah fa'in tawallaw faqulu ishhadu bi anna muslimun ọlọ́run rẹ̀ òṣìṣẹ ọlọ́run sọ fún wọn ìpè ya ahlal kitab wọn pè yín tá a fún ní tìrà ṣáájú àwọn yahudi àtàwọn nasara ta'alaw ẹ máa bọ̀ ila kalimatin sawa'in baynana wa baynakum. lọ́sibí gbólóhùn kan péré tọ́ka àwọ̀ kí ni gbólóhùn Allah na'budu illa gbogbo òwe tọ́lọ́ ń sọ̀kalẹ̀ lọ́sọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run lọ́sọ̀ a gbọ́dọ̀ fún kẹta míì lẹ́yìn ọlọ́run gbogbo nǹkan ń sọ ẹ̀kọ́ fún ìdẹ́gbẹ̀kan la akọ́kọ́ mú gbọ́ láàrin wa làwọn ó ahlul tọ́jẹ́ fún tíra ṣáájú tá a lẹ́tọ̀ọ́ láti fi ká fẹ́ wọn nígbà tí ta òfin ìdìbà ti dúró ọ̀wọ́ ní tí ó sẹ́kù ní pé wọn ò tí ì gba ànábì sallallahu alaihi wasallam ní ànábì wọn nígbà tá a bá wá fẹ́ obìnrin wọn a wà fáàyè lẹ̀ láti pé ààyè ìbáṣepọ̀ tó dáa tá a bá ń bá wọn lò pọ̀ a wà lè máa ṣàlàyé tọ̀fíìdù fún wọn ṣùgbọ́n kí ìwà ṣe pé káwá jẹ́ pé ojú kan náà ni ọjà sí bí ó ṣe kọ́ lọ ní ọmọ wa yọ lọ kó lọ síbi ẹ̀mí sí mi bẹ́ẹ̀ náà sì ní àgbọ̀dọ̀ fún ọlọ́mọbìnrin tiwa rárá rárá ìsìláàmù ọ̀faramọ̀ ẹ̀kọ́ sáàyè tí islam ti sọ yẹn ṣùgbọ́n àwa ni islam wà lórí pé a lè fi ọmọbìnrin wọn nígbà tí tawhid tọ́ ẹgbà pé ọlọ́run bá lọ́ba tí èèyàn sìn yọ wàá kú sí pé kọ́ gba pé ànábì Muhammad sàtálà kò di sí ọlọ́run ní tó kù sínú tọ́ba wa wà lábẹ́ wa pẹ̀lú ìyẹn ẹ̀ kò sí ìwọ̀ ńbẹ̀ ṣùgbọ́n tí ọba wa gbà ó kù kọ́ lọ́run ṣùgbọ́n kọ́ wa jẹ́ pé yọ àjẹ́ pé yọ mọ̀ gbà pé ọlọ́run náà ní sàlẹ̀ sàlátù ọ̀sálà àtọ̀ àmọ́ yìí pé àfẹ́ àbí àpè àmọ́ jẹ oúnjẹ tó bá sè àbí ẹran tó bá dú ibi ẹran àtìyàwó iná lọ pàtàkì jù sí islam sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ oúnjẹ tó bá sè tó bá jẹ́ pé àlà ó dín nǹkan dúdú nú tó bá fáwọn àlà dú kò sí nǹkan kan ká jẹ tàbí mùsùlùmí ló kò sí nǹkan ká jẹ àbí kò tiẹ̀ lé nǹkan dúdú nú kò sí nǹkan ká jẹ mọ̀tò wá ti ní nǹkan dúdú nú haramu ni àgbọ̀dọ̀ jẹ́ tó wá jẹ́ fáwọn ènìyàn dú torí pé wọn ò gba ipe ọlọ́ọ̀gán lọ́lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún un Eh, débi kí wọ́n wà máa fowókọ́ ọlọ́run ju ẹran wọ́n ìfowókọ́ ọlọ́run ju ẹran wọ́n kàn jẹ́ dáàkọ̀ nǹkan mí ni àwọn ọba gún ti gífà lè yẹn ń jẹun kọ́lọ́n kọ́ sọ àkó sọ fún ẹ pé tá a là ó ẹ máa ẹ máa ń náà wà a sí nǹkan mí wala òṣìríkà bí ìyí ṣe àgbẹ̀dọ̀ ro nǹkan kan ní ìfọ̀mọ́ lọ́wọ́ wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah àgbẹ̀dọ̀ mẹ́ni kankan ní olúwa olùtọ́jú lẹ́yìn ọlọ́run ọba àlekè ọlá fàyín táwa ẹ wá sọ fún wọn pé àwa ti tẹ̀rí ẹ̀yà àgbà yìí pé mùmínì mùsùlùmí làwa ẹ̀yin òjúwọ́ lẹ̀ fọlọ́n níbi wàsọ́yà làásìr tọ́lọ́ ń tò lè dira wọn àsọ́lẹ̀ mẹ́wàá tọ́lọ́ ń tò dira wọn ní suratul an'am àyà one fifty one àti one fifty two ntọ́lọ́ ọba àlejò ọlá fi bẹ̀rẹ̀ rẹ̀ ní pé suratul an'am one fifty one kuli ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a sọ fún wọn pé ẹ wá ń bì ẹ jẹ́ ń kà fún yín. ntọ́lọ́wọ́n bá àlékè ọlá tó ṣe léèwọ̀ fún yín allah àtúnṣírí kúbi ìṣe ya ó náà ní pé ẹ gbọ́dọ̀ rú nǹkan mí ìpọ̀mọ́ lọ́hùn ẹ gbọ́dọ̀ rú nǹkan mí gbogbo ẹ̀yìn islam ọjọ́ ni àbọ̀jọ́ mọ ọjọ́ onímọ̀ ni àbọ̀jọ́ láìmọ̀ kan bá tún wà nínú ẹrú àbí tí ń pèpè islam ìfẹ́ inú tara rẹ̀ ní ń pèpè lórí pé ẹ mọ̀sẹ̀bọ̀ ẹ mọ̀sẹ̀bọ̀ ẹ mọ̀sẹ̀ òun náà ní kókó òun náà ní kókó lórí gbogbo ìbádàtọ̀ lọ ọ̀fẹ́ ṣe náà ọ̀fẹ́ kírun òun ṣẹ̀ bọ́ sọ́lọ̀ tó wà ní ìtumọ̀ rẹ̀ ńgbọ́ bá wá kírun mọ́sálásí ó sì lọ tọ́ nǹkan sáwọn kó tó jáde àbí kọ́ ọmọ fi èpè ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gbé ewu lọ ọmọ tẹ́kẹ̀ síbẹ̀ tí wọ́n á ní nù òun ṣe ṣe ni olóhùn gbọ́ tí Ibn Abbas ń sọ yìí pé nígbà tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó gbé Mu'adh ọmọ Jabal tọrọ lọ sí Yaman ó wá sọ fún nígbà tí ń lọ yìí pé innaka taqudumu ala qawmin min ahlil kitab àwọn kan lọ ń lọ bá ní Yaman yìí o àwọn ẹja ahlul kitab náà ni Yahudi àti Nasara falyakun awwala ma tad'uhum eh, ila an yuwahidu Allah ta'ala jọ́ọ́ jẹ́ pé ń tọ́ ọkọ̀ kó wọn sí òun náà ní pé kí n wo sí ọlọ́run lọ́kàn nípa ìjọsìn so ìfi ọlọ́run lọ́kàn nípa ìjọsìn òun náà ní bẹ̀rẹ̀ gbogbo wípé gíga nínú Islam gbogbo ntọ́ bá lọ fẹ́ ṣe nu ìbádà mọ́kọ́mù tọ̀kì òun náà ní àkọ́kọ́ anabi wa sallallahu alayhi wa sallam oníkọ́jẹ́ pé ntọ́ ọkọ̀ ọkù wọn sí òun náà ní ayé wa ṣìdùlá so kí wọn ó ṣe ọlọ́run ọba àlekẹ́ lá kí wọn ó ṣe lọ́kàn nípa ìjọsìn kí wọn bá wá gbọ́n tó wíwọ̀n tán wá sọ fún wọn pé ọlọ́run ọba àlekẹ́ ọlá

àti pé tàwọ́fíìdù yìí òun náà ni nǹkan àkọ́kọ́ tí gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n pèpè sí òun náà sì náà nǹkan àkọ́kọ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó pèpè sí lẹ́yìn mọ̀kànmọ́ alákọ̀ọ́kọ́ yìí mọ́nzílà alákọ̀ọ́kọ́ yìí láàbọ̀ tí mọ́nzílà ẹlẹ́ẹ̀kejì tí ì ṣe yẹ́kàtọ́tò kọlùbì ẹ̀kọ́kàn ọ̀tají sí ibi gbogbo nǹkan mèremère tọ́nà ọba àlekè ọlá ṣe ṣe kó fi wá mọ̀ pé ọlọ́run ọba àlekè ọlá lọ́ba tó ṣe jọ́sẹ̀ fún àti bẹ́ẹ̀ ìwá lórí ẹ̀ lánàá lẹ́yìn ìgbà yẹn òun náà ni ipò ẹlẹ́ẹ̀kẹta o náà ni àlìfíkírà kó máa ronú ọlọ́run bá lọ síbi pé kó máa ronú àwọn ẹ̀dá ọlọ́run kó fi máa ọba àlekè ọlá òun ni ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti sàlàyé tọ́pọ̀ lórí ìyẹn náà lánàá àti mẹ́rin wá lórí ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni ẹlẹ́ẹ̀kẹrin kí òye ọ wà fún yàn a ti mẹ́rin wá lórí ẹ̀ náà lórí pé gbọ́dọ̀ ní òye inú tọ́ba ní òye òun ni ó fi jẹ́ pé ń gbọ́ ọlọ́run bá ń pàdé nǹkan bí ìgbà tó torí náà rí tó bẹ́ẹ̀ náà ló rí ni tọ́lọ́run bá sì ń ṣe lérí ìyàkan lórí nǹkan kan yóò sì mọ̀ yóò òye rẹ̀ ọmọ sọ so àìsàn daraja ní yẹ̀kín ilmu tá so ń pa ilmu yẹ̀kín yẹ̀kín àti so tí yẹn bá ní ilmu yẹ̀kín nítorí pé ẹ̀rí wà fún ní kó tí ṣùgbọ́n gbọ́ bá di ayélu yẹ̀kín ó ti wá fojú gan ní ẹnìyẹn ṣùgbọ́n gbọ́ bá di kọ́ wá rúkọ̀ mọ́ òun náà ni yóò di kíni o hakulu yẹ̀kín torí ẹ̀rọ jẹ́ pé kò sí ìwọ̀n nígbà tá nàbí Ibrahim alayhi salatu wa salam tó ti mọ̀ pé ọlọ́run ọba yóò jí òkú dìde ó tún wá sọ fọlọ́run pé rọ́bì arìnrìn nǹkẹ́ fatu iye ni mo ta ọlọ́run fi hàn mí ṣe bó ṣe jí òkú gan dìde lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ sí torí pé àgbọ̀rọ̀ pé ànábì ọlọ́run ṣe yèméjì ó di kẹfẹ́ nínú iyèméjì tẹ́yìn bá ń ṣe lórí tàwọ́fíìdì ọ̀sán ìdí kẹfìrì so iyèméjì àti àti ìmùlẹ̀ ẹ̀kẹ́ nìkẹ́ papọ̀ mọ́ra wọn ní wọn kankan náà so anabi ọlọ́run yìí ó ti mọ̀ pé ọlọ́run ọba àlekẹ́ ọlá ọba tí ó ju òkú dìde ni ó tún wá yọ lọ́bí yárí ní ike fásitì ìjì lè mọ ta onírè ọlọ́run fi hàn mí gẹ́gẹ́ bó ṣe ju òkú kọ́ ọ́ awọ́lá mi ọlọ́run ní onímọ̀ sí ni kọ́lá bala wàlá akin lè yẹtọ́mọ́ ìnà kọ́lùbí ẹ oríwọ̀ ọlọ́ọ̀ mo ti gbàgbọ́ ṣùgbọ́n kọ́kàn mi ò lè bá a balẹ̀ ni nínú nínú mọ̀nàzìrì iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ni tùmọ̀ ní mẹ́tòlù kọ́lùbí kọ́lọ̀ dákun mẹ́ta àdógún ẹ̀fún gbogbo wa wọlá àti tóbi ọlọ́run wọlá àmì kọ́kàn ọba rẹ̀ lórí nǹkan kọ́ wàá fi tùmọ̀ nínà ni wàá fi sínú ọkàn yẹn yọ wà dáyọ̀ lójú pé nǹkan yìí á ọ̀yẹ̀ yóò sì ṣe rírè ẹ̀ kọ́lọ́n dákun mọ́tò àti bẹ́ẹ̀ fún wa ọlọ́run wa ti practical fún ọlọ́run ti practical fún anabi ibrahim alayhi salatu wa salam so ọlọ́run wa fi hàn bí ó sì jí òkú dìde lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ ń pa àwọn mọ̀kànmọ́tò yìí ìyẹn tó ní ti basira yìí lẹ́yìn ìgbà náà la wá fò lọ síbi al ìyẹn ni pé ìpinnu ọkàn so ìpinnu ọkàn lórí ìbáàdà ìwọ ló gbìyànjú láti rí pé ó pinnu wípé ìbáàdà lọ fẹ́ ṣe ìbáàdà ọlọ́run náà ló sì máa ṣe ní gbogbo àsìkò rẹ àti gbogbo ìgbà rẹ ibẹ̀ láti mú ẹnu bá ọ̀rọ̀ ansẹ̀tì lánàá abẹ́ ẹ̀kọ́ ni títọ́ bá ti mú lọ́ba ìtọ́ fẹ́ wo nǹkan abọ́ fẹ́ fẹ́ nǹkan kó o wò wípé ṣé tí mo fẹ́ ṣe yìí ṣé yóò lè fún ìgbàgbọ́ mi fi ọlọ́run ṣé ń gbàlá dá mẹ́ tọ́wọ́ ti mọ̀ pé tó o ní gbàlá dá mẹ́ mi sílẹ̀ sílẹ̀ so àìmọye ọ̀rọ̀ personal affairs tọ́yẹ pé islam ọ̀fẹ́ kámẹ́rà ẹ̀sìkúùsì ẹ̀sẹ̀ ní kọ́ mọ́ bá àdìjà ẹlòmíì ọba kálẹ̀ ọba tún sẹ́ndì ẹ̀sìn ẹ̀wọ̀n sọ wá lékún náà gbàgbọ́ ọlọ́run ni àbò lékún lẹ́sẹ̀ so nítorí ẹ̀kọ́ ń tọ̀ ń kò ní kẹ́kẹ́ ni wọ́n gbọ́ ìwọ́jú àáká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ sẹ́ndì ẹ̀sìn ṣé lára kọ́ ti ní sẹ́ndì wọn ńgbọ́ bá ti mọ̀ pé ládàrí lékún lórí sẹ́ndì ọgbọ̀dọ̀ kẹ́gẹ́ kọ́lọ́n kọ́ sànù wa ni fìtínà fìtínà tó pọ̀ ni máa dálẹ̀ nítorí bá ti dẹ́nu pásítọ̀ àfẹ́ àti wáyé tó fi hélè ma fi hélè ma fi hélè fìtínà ni máa dálẹ̀ anábì sallallahu alaihi wasallam ń ṣe ti káàfù lọ́njọ́ kan ní sọfíyà bíntu fìyẹ́ yìí kan ní lọ́wọ́ bá anábì sallallahu alaihi wasallam nígbà orí anábì sàn ó ń sin lọ kì í àwọn ọkùnrin méjì kan bá wọ́n bá ń sáré yíran ìbá nígbà sáà wá sí aláàrí sílíkù mọ́ ẹgbọ́n bíi ẹwà ìnà ha sọ fún yíyẹ tuntun tó fẹ́ yéyìí obìnrin tí mò ń sìn lọ sọ fún yíyẹ tuntun tó yéyìí ni ẹ wo fìtínà sí nǹkan bá ìbàdálẹ̀ ẹ yóò yóò àwọn lánàá bí lásán tí ti ń tẹ̀lé obìnrin kan lẹ́yìn ní wa ó kò ní tìka àbùdó ń bá rí ń tẹ̀lé tí wọ́n iná ṣètò ọ̀nà yẹ́dìrí mi níbi adam mẹ́jẹ̀rẹ̀ dẹ́m èṣù mẹ́rin lára èèyàn bẹ́jẹ̀ tí mẹ́rin ti máa kọjá lọ sọ́yẹ́ pé gbogbo ògbà kọ́gbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ lè ṣúṣe mọ́ wà lára èèyàn tí ọmọ pé orúgbá ràwọ̀ ṣokòkò bàbá sáṣù kódà kọ rẹ tí ọ̀dà mójú rẹ kún bẹ sunkún lọ ọ̀dọ̀ ọlọ́run péré ọlọ́run bí òun máa rí ìrẹ́ ti ń ta kùránì ìrẹ́ ti ń tọrẹ ìrẹ́ ti ń kírun ẹ̀wọ́ ajẹ́pẹ́ ẹni tí wọ́n á ń ṣe sìnẹ́ lórí ẹni tí ń parọ́ lórí ọ̀yẹ́ kó tuntun bá lọ ọ̀dọ̀ ọlọ́run tó wọ ọlọ́run pẹ̀lú ilé ìmọ̀nù gbèsè ayé mi ẹdun mi àtẹ ẹ ọlọmọ mórí yóò tún alọ sáré gbé fóònù yọmọ ta ṣé nǹkan lọ wá ń ka ìbẹ̀rù ọlọ́nà nǹkan o kọlọ̀ nǹkan sànù wa o kọlọ̀ njẹ́ agbẹ́ ìjìyà kan náà abdu wa ìjìyà kọlọ̀ yìí o ọ̀la àti ṣèbí ọlọ́run wà láàánú rẹ̀ so pé ní orí azumu yìí ní ọkàn lórí pé ọlọ́run kan nìyẹn àwọn èèyàn kan bẹ tọ́jú pé bí wọ́n ṣe ń sin lọ́hùn wọ́n ń sin lọ́hùn tòótọ́ wọn ò sí nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run o ṣùgbọ́n wọ́n tó ń ráyè fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ẹ̀ wọ́n tó ń ráyè fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run nítorí yẹ ká mọ̀ ní pé kò yẹ ká ráyè fún nǹkan kan mọ́ àfi tọ́bajẹ́ yìí pé yóò mú wa súnmọ́ ọlọ́run nínú gbogbo gbèsè ilé ayé wa ẹ̀ torí pé a ti sọ yìí pé ìbáàdà wa bó ṣe wà lára ìrun kíkí tó wà lára àwẹ̀ gbígbà bẹ́ẹ̀ náà ni interaction tá a bá ń ṣe pẹ̀lú àwọn èèyàn ọ̀rọ̀ sísọ ni dídá alẹ́ ni gbogbo ẹ̀ ni ìbáàdà rúkọ̀ mọ́ ọwọ́ ayẹ kọjá pé ìbáàdà wa yẹn yọ wà á rúkọ mọ gbogbo ẹ̀ kò ní ní àsìkò kan tí ọmọ wéèsì nínú gbèsè ayé wa. a ní àwọn ànábì ọlọ́run kan bẹ fẹ́ẹ́sì ọlọ́run kò ní ulul azmi minar àwọn márùn náà ni ànábì nuhu alayhi salam ànábì ibrahim alayhi salam ànábì musa alayhi salam ànábì isa alayhi salam àti ànábì wa muhammadu sallallahu alayhi wa salam ìpinnu ẹ̀mí tiwọn ọlágbára lọ́nà ọba fi ròyìn wọn ọlọ́run ti sọ pé ádámà nípa ọ̀rọ̀ ti gíta ní ọmọ jẹ nǹkan lámùnà jíde là wà ìpinnu ẹ̀mí tó lé àárín lọ́dọ̀ rẹ̀ ńgbà náà ìpinnu ẹ̀mí tó léwu ọlọ́run ọlá nínú àánú rẹ̀ ọwọ́ aṣọ ládàpọ̀ mọ́ láì ṣe pé èèyàn sì ṣiṣẹ́ tí kọ̀ wá ṣe ẹni tó lẹ́tọ̀ọ́ sí sàrà ó ti ó ti ó ti béèrè mọ́sálásí pé ẹ̀ta ọlọ́rẹ́ nítorí wa lọ ilé lọ mú nǹkan wa nígbà tó fi dé ọ̀bá mọ́ owó ọ̀tún ọmọ bí ọ́yà sí ládà rẹ ti dúró ipò ti fún ni tó mú lọ́rùn ó ti fún ládà ti dúró lójijì ẹ ọlọ́run bá lè ọlá ó ṣe bẹ́ẹ̀ fún àwa mú mi يجد له ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما Allah ni wa man yuhajiri fi sabilillahi ẹnbàtí hijira lójú ẹnba ti hijira lójú ọ̀nà tọlọ́m ìpìlẹ̀ hijira yẹn ó náà ní pé àwọn èèyàn wà mọ́kà wọ́n sí anabi sallallahu alaihi wasallam àwọn káfíìrì mọ́kà òde tí wọ́n gbọ́ ọ̀tà tí wọ́n rí ọlọ́run sí àtànàbí sallallahu alaihi wasallam ọlọ́run wá pa wọ́n láti pé kí wọ́n gbéra kí wọ́n máa lọ sí ìlú mi ìlú lọ náà àwọn míì wá ń bẹ tí wọ́n anabi ti ẹlòmíín bẹ tó ikú ojú ọ̀nà tó ti ń gbóhùn náà ló kú sí ọlọ́run wa ń sọ pé máa ń yọ fi ti di hijira sójú ọ̀nà tori torí tọ́lọ́n ló fi kú ńlé lẹ́sẹ̀ torí nǹkan míì ẹ̀ yẹ̀jìdí fẹ́lẹ̀ árídì mọ̀rọ̀ ọ̀gá nkẹ́tì ìrọ̀rùn wọ́sàá yóò rí ààyè ààyè ààyè ààyè ó ti fi mú ọ̀tá gbolẹ̀ ààyè tí ó rọrùn fún ọ ó rí bá fún mọ́ àìmọye ìlú tí ó wẹ̀kọ́ ọ̀hún yẹn fi hàn àìmọ́ ráròpin ike tó ẹ̀yìn òfò pé a kò lè dá fún mọ àbí wọn ò lè rí ṣe mọ́ àbí ìlú òye ògbò mọ́ wá sí ọba tó rọrùn lọ orí ọlọ́run ọ̀pọ̀ káàkiri ni ọlọ́ni wa máa ń yọ jírí fi ilé láàyè la ọ̀gá nkẹ́tì ẹ̀ ń bá ṣe sójú ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ẹ̀yìn òun sọ́ba jáde kó nu ilé rẹ̀ tó ń ṣe ìjìra lọ bá ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tó mọ ìdírí kí ó lè mọ òtù lẹ́yìn ìgbà náà ikú wa bá lójú ọ̀nà òjò orí bẹ̀ dé fàkọ́dé wà kọ́ àjẹrò òhù alálá ẹ̀sán rẹ̀ ti rìn wàkàánà Allahu ghafurur rahima ọlọ́ọ̀bá àlékè ọlá ọjọ́ ọba aláforíjìn ọba aláàánú kọ́lọ́nkọ́ sàfojì fún gbogbo wa o kó sàlékún àánú fún wa o lọ́la àti tóbi ọlọ́wọ́ láàánú rẹ̀ hadithi tó wà nù sọ́yìn Bukhari àti Muslim ẹ̀ ti sọ́yìn Bukhari ó wá Anasi ọmọ Malik ti sọ́yìn Muslim òun wá látọ̀dọ̀ Jabir ẹ̀ ó ní òjúṣe ọlọ́run sallallahu ọtẹ́ríkù níbi ogun kan táwọn pé ń gẹ́sọ́ tó Tabuk Tabuk yẹn ọta kété díẹ̀ sí Madina sáìdì Madina lọ́wọ́ èsì sáìdì Mẹ́kà so ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ adé láti bí ogun yẹn ọwọ́ asúnmọ́ Madina kétí ìwọ Madina ojúṣe ọlọ́run wá sọ yìí pé inna bil madinati aqwaman ma sirtum masiran wala qata'tum wadiyan illa kanu ma'akum àwọn èèyàn kan bẹ́ẹ̀ Madina ẹ̀yìn sàbẹ̀ yìí sọ yẹ pé kò sí rìn kan tẹ́ lórí ọ̀rọ̀ ogun yìí kò sí àárín òkè méjì kan kọjá páàmù wà pẹ̀lú ní. Madina wọn ti wà wọn á bèèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́wọ́ sọlọ́lá àlẹ́sùn Madina Madina wọn wà Madina wọn wà kọ́ọ̀lá wà ń bìlì Madina tòótọ́ ni wọ́n wà Madina abájọ kan dá wọn dúró tí ò ogun nínú rìwáyà míì ọsọ pé nínú rìwáyà mi ọsọ pé ilá aṣẹ́rì kú kúnfìl àjẹr ẹ kò sí bí tẹ́ẹ̀rìn kò sí ogun tẹ́ẹ̀dà bóyá pé bẹ́ẹ̀ ṣe ń gbalada làwọn náà ń gbalada tọ́lá àwọn náà dà ní ẹ̀ka àwọn náà bá yín lọ ìdí abájọ kan ní òjì ọba yín lọ so inú rìwáyà mi nù muslim ó ní habazahum alimọ́rọ̀ àwọn míì bẹ́ẹ̀ tó ṣe àìsàn lójú wọn lọ tí ò jẹ́ kí wọ́n lọ ọkàn tí wọn náà ti wà pé àwọn ọ̀dọ́ kéèyàn ó pinnu lórí ìbáàdà kan tó ti pinnu tó ń fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ kó wá má lè rí bẹ̀rẹ̀ mọ́ odidi ládàá lọ́lọ́run ó fún odidi dáadáa bí ẹni tó ti ṣe náà lọ́lọ́run bá lè fi ọlọ́ fún ẹ àfàwà náwáwí wọ́n sọ pé nù hadith yìí ààrẹ ọlá ti ń bẹ́ ń bi àníyàn ipe oore ń bẹ́ ń bi àníyàn tá máa ń dà yẹn ẹ àníyàn àti iṣẹ́ wọ́n jọ máa ń wà pọ̀ ni ṣùgbọ́n àníyàn ó lè dúró lásán láì nìfẹ́ nu iṣẹ́ ọ̀gbọ́dọ̀ dúró kọ́mọ́lá nìyàn tíṣẹ́ bá wà tí èèyàn dàníyàn tọ́lọ́n kò nítumọ̀ kì í ṣiṣẹ́ tọ́lọ́n èèyàn wá lè wá dàníyàn tọ́lọ́n lórí iṣẹ́ kan ó sì rí iṣẹ́ òun ṣe ó sì lè dàníyàn tọ́lọ́n lórí iṣẹ́ òun kọ́mọ́ra ààyè ṣe àyà ààyè ṣe òun náà yọ gbàládá lọ́dọ̀ ọlọ́run rà nìkẹ́ ọlá lórí àníyàn yẹn kọ́lọ́n dákun sàmọ́ fún wa ní àníyàn rẹ̀ dà o ó ní àwọn èèyàn yẹn ẹ̀ ẹ̀ ń bá ti dàníyàn ogun àbí nǹkan míì tó yàtọ̀ sí ogun nínú ìtẹ̀lé tọ́lọ́run tí ó yá jẹ́ pé nǹkan ìdíwọ́ kan wá tí ò fi lè mọ́ irú ẹni bẹ́ẹ̀ imam sọ pé ta ti wa nahwu kàtúrà sọ̀wáàbù wọ́n gbà tó wá sí ń rò pé ah òun náà ìbájú ti wá pẹ̀lú kínní ìbájọ o bẹ́ẹ̀ náà ni hadith wa látọ̀dọ̀ abu huraira imaamu abu dawud lọ́gbà wa àti nasaayi àti hakim alhafiz ibn hajar nínú fatul bari ó sọ pé isnad qawi àfi ọ̀nà tí wọ́n bá gbà wá ọ̀nà tó lágbára ni yẹn ni pé ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ ó ní òtí ọlọ́run sallallahu alaihi sọ pé man tawadda'a fa ahsana wudu'ahu ثم خرج إلى المسجد فوجد الناس قد صلوا أعطاه الله مثل أجر من صلى وحضر لا ينقص ذلك من أجر شيئا ó ní ẹ̀yìn yóò tọ́wá jẹ́ pé ó sàlùwàlá ó sì ṣe àlùwàlá rẹ̀ dáadáa lẹ́yìn ìgbà náà lọ́wọ́ jáde lọ mọ́sálásí àìsí sọ pé ń tọ́lọ́lá jù tí ẹ̀ bá ti fẹ́ kí n kó ti sàlùwàlá lé kó tó wá mọ́sálásí lọ́lọ́lá jù kò sí ìwọ́n bí kò wá ṣe mọ́sálásí o ṣùgbọ́n lókùú ìgbà tó wá fi lè jáde gẹ́gẹ́ àti ìsàkà tẹ́lẹ̀ lẹ́yìn gbọ́ sàlùwàrà tán tó ń lọ mọ́sálásí gbogbo ògbésẹ̀ tó ń gbéhùn ni wọ́n máa kà sí pé ẹni tí ń kírun lọ jẹ́ torí pé kò sí nǹkan kan tó gbé ọ jáde ju ìrun lọ àdìsẹ́ lè wá ń sọ fún wa yìí pé ẹ̀yìn yóò sọ́bà sàlùwàlá rẹ̀ dáadáa tó wá jáde lọ mọ́sálásí nígbà tí ó wà dé mọ́sálásí tó bá rí pé àwọn èèyàn ti kírun tán ànábì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́wọ́n bá lè kẹ́ọ́lá yóò fún ní irú ẹ̀san tó yẹ kó gbà bí ìgbà tó bá wọn kírun láti bẹ̀rẹ̀ dópin irú ẹ̀mí ó fún bẹ́ẹ̀ náà sì ni ẹ̀sán rẹ̀ ò ní dínkù rárá nípa ẹ̀sán ládàtọ́lọ́ mọ́ fún ẹ máa ń kírun jẹ̀mọ́ àwọn afá wa sọ̀rọ̀ sí wọ́n ní irú èèyàn ò lélẹ̀ kì í ṣe ń tán kọsẹ̀ torí pé àwọn mọ̀tí ń kírun lọ lọ́ba sáré sàlùwàlà ọ̀kọ̀ọ̀kọ̀ wa bá jẹ̀mọ́ ọ̀hún ṣe ń tó ṣe pé òun gan fúnra ara rẹ̀ ó ti dà ní àkóńfẹ́ lọ bá jẹ̀mọ́ ìṣesí yẹn náà ti di pé máa ń bá jẹ̀mọ́ so lọ́wọ́ adìyẹ lọ́wọ́ adìyẹ olóṣù wa múra kó bóyá lẹ́sẹ̀ á sì fi àkírun n'idori lónìí nítorí ọba abajam jẹ́ fún wọn àbájámọ́ irú ẹni báwọn wọn kọ̀ ládàá òjijì ipò tí bájámọ́ wọn kọ̀ lẹ́sẹ̀ ẹ̀ kọ́lọ̀ ń kó sọ abẹ́ o. ìmáàmù Qurtubi oná dákọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ tá à ń pè ní ẹ̀ ni ó ní. dájúdájú àníyàn tó bá da àtọ́jú àníyàn òdodo ó ní ìpìlẹ̀ níbi gbogbo sẹ́ ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé innamal a'malu binniyyat wa innama likulli imri'in ma nawa so àníyàn gbogbo sẹ́ ọmọ ọdún pẹ̀lú àníyàn ni nítéèyàn bá ti dà láníyàn náà ni ọmọ ẹ̀jẹ̀ tiẹ̀ so àfáwà kúrò tòbí sọ pé àníyàn òdodo téèyàn dà ó ní ìpìlẹ̀ gbogbo sẹ́ táníyàn bá ti wá lálàáfíà lórí ṣíṣe ìtẹ̀lé tọ́lọ́run kìí ṣe lórí ẹ̀ṣẹ̀ o lórí kí ni ìtẹ̀lé ìṣe ìtẹ̀lé tọ́lọ́run tẹ́ǹtọ̀ wọn wà á lè ṣe nǹkan mọ́ tó jẹ́ pé nǹkan kan ló jí lọ́wọ́ láti má lè ṣe adé yìí pé láàdá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run láàdá bí ẹni tó ṣe náà ni ìní ó gbà lọ́dọ̀ ọlọ́run ọba àlèkè ọlá so ọwọ́ amú àdìsí kan wá ṣùgbọ́n àdìsí nǹkan lẹ́sẹ̀ ńlẹ̀ ó ní nìyá tó lùmọ́ mí ní xẹ́rú mí ní àmàlì yìí àníyàn mùmínì ó lóore ju iṣẹ́ ẹ̀ lọ tòótọ́ ni ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àdìsí yẹn kò sí ti ti ànábì sallallahu alaihi wasallam Imamul Albani ọsọ ọdún tíra tó náà ń pè ní ahadithu la tasih àwọn àdìsí gẹ́gẹ́ ọ̀la làáfíà so ọwọ́ akúni Imamu Tabarani lọ́gba àdìsí yẹn wá da'ifun ọ̀lẹ́ kì í ti ta sòkò wa máa dà níyàn dáadáa iná ní ó wúlò fún ọ àníyàn tó o ní gẹ́gẹ́ cross tó wà bẹ́ẹ̀ lórí ìtẹ̀lé tọlọ́hún ìtọ́jẹ́ tọ́ à kìí ṣe àníyàn tó o ní lórí tí èsè ìtẹ̀lé tọlọ́hún o wa kọ́ ọmọ gbalada lórí rẹ o bí ẹ tó ṣe é pé so ìdí ọmọ kristẹni fún lọ́wọ́ á ní òun ọmọ tìmọ́lẹ̀ ń gbọ́ bá lóyún ó kú so ìdí ẹ̀ fóun ọmọ rẹ̀ tó wá bí òun ọmọ rẹ̀ ń lé kí òun ó gbèsè tọlọ́hún àníyàn burúkú nù so àníyàn burúkú nìyẹn ní ọba Ọlọ́run ọba àlèkè ọlá mi. bọ́ọ̀ bá tiẹ̀ wá tẹ̀yìn náà mọ̀ náà sọ ọgbà ládàá yìí pé ó gbà ní àìda ò ṣe mọ́ ládàá yìí lọ́gbà èsì pọ́ wàá gbà òdìdí wípé dáadáa lọ ṣe tọ́ wàá rí ṣe mọ́ rárá o sọ àníyàn bá ní tí ọmọ gbà ládàá lórí ẹ̀ àníyàn téèyàn ní ni ẹ bàbá wa fi wọn wọn láti tóbi ẹni ìlérí tó lé ìlérí tí ọba tẹ̀lé àmọ́ ni nígbà táwọn afa wa wá tí wọ́n sún tí wọ́n kọ̀rọ̀ palẹ̀ tí wọ́n sọ̀rọ̀ dúdú tí wọ́n ṣe wá sí tí wọ́n ṣàdúrà tó wá lérí pé pẹ̀lú ògùn ọlọ́ọ̀dọ́dún lọ́mọ ṣe òkú bàbá rẹ̀ lọ́mọ sòkú lọ́mọ ṣe ṣe ọba fẹ́ ti tàrà ó ti lójú àwọn tí wọ́n máa gba tàrà àti ìyẹn máa ń gbé tàrà wọn ẹ̀kẹ́ ṣe bú àwọn tẹ́lẹ̀ tí wọ́n ti jó bámu bá mọ́tò lówó báńkì tí wọ́n kàn wá gbé láwà ní wàá bá ọ lọ́wọ́ àmọ́ á pé ọ̀ ọkàn ti fíárì mi fíárì mi lásán tí wọn lè máa kí ọgbẹ àìsètò lápáyé màálù bẹ pa nǹkan báyìí ní ọjọ́ kọ ya lọ túbá lórí àníyàn bá mi o ojú gbogbo yẹn náà ti ń sọ ẹẹ tí túmọ̀ sí pé àníyàn tí yẹn bá dà lórí nǹkan dáadáa iná ni ọmọ gbalada lórí mọ̀kọ́ wá dà níyàn lórí tí ọba sẹ̀rí àmọ́ kọ́ wá sọ pé ọmọ ọmọ sí àbọ̀ ọmọ gbalada o ẹsẹ̀ ló tún o ọlọ́run kọ́ tó akó òbí yẹn o. àdìs tó wá nínú sọ Bukhari àti Muslim látọ̀dọ̀ abdullahi ọmọ abbas kọ́lọ̀nkọ́ yọ́n sáà méjèèjì ọlọ́rọ̀ wá látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam nínú tó náà gbà wá látọ̀dọ̀ ọlọ́n ìyẹn ni hadithil qudsi ó ní inna allaha kataba alhasanati wa sayyi'at ọlọ́run bá ti ṣe àkọọ́lẹ̀ gbogbo sẹ́ẹ̀rí àti gbogbo sẹ́ẹ̀bú thumma bayyana dhalik ó sì ṣàlàyé famani hamma bi hasanatin ẹ̀yìn yóò tó bá ti ní àkólé kan lórí dáadáa ti kan fàlámìyà àmàlíhá tí ọ̀wà rí ṣe kàtàbà aláhùn làwù ìndàhù hasan san kámìlà ọlọ́run bá àlejò aláyọ̀ ọkọ̀ sọ́dọ̀ ara rẹ̀ ipò ti fi dáadáa kan tó pé fàyín hùwà àmà bìhá fáàmìlà ha tọ́ba jẹ́ pé ó ti wá nílẹ̀mìí ó ti kólé kan so ọwọ́ àṣekínni ọwọ́ àríṣẹ́hùn ṣe kàtàbà aláhù ìndàhù aṣọ́dọ̀ hasanat ọlọ́run bá ọkọ̀ pé ó ti ṣe iṣẹ́ dáadáa bá nìyẹn rẹ̀ ìkíláàsù rẹ̀ bá ti wá lágbára sí tó sì fi pamọ́ fáwọn ẹ̀dá sí ìníládàá rẹ̀ ó sì wá máa pọ̀ sí àníbò wá sọ pé ìlà sábẹ́rì mi àti bẹ́rì tí tí ó fi di àdìpélé seven hundred ìlà àdáhàfin kẹfìrà tí ó di àdìpélé jù bá ń lọ lọ́dọ̀ ọlọ́run bá àdìpẹ́ ọ̀la wọ́n mọ́ ní hamma bìtẹ́ yí àtìm ẹ̀ ń bá wá gbèrò aburú kẹtọ́ fẹ́ ṣe ó ti kó lẹ́kẹ̀ẹ́ kó wọ́n ṣe fàlámù àmàlẹ́ ha ẹ̀tọ́ lọ́n bá kó sí lẹ́mìí ọ̀bá ṣe kataba Allahu lahu indahu hasanatan kamila ọlọ́run ọkọ̀ sí wípé ó sì ládàá ó sì nǹkan dáadáa ẹyọ kan tó pé pérépéré nípa pé ọfẹ́ ṣàìdá kò ṣe mọ́ fàáyínní hùwà àmàbí hà tó bá gbèrò aburú fáàmìlà hà tó sì ṣe kàtàbà ṣe yí àtàwọn ọlọ́run bá àlejò ọlá ṣe aburú kan bí ọlọ́run kọ́nà bá ń kọ́ máa fún wa dáadáa ṣe wa jìnnà sí àìdá. ìtàkàn bẹ nínú hadith anabi wa sallallahu alayhi wa ọwọ́ nù Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Huraira òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé kọ́ọ̀lá rajulun la tasaddaqanna bi sadaqati ọkùnrin kan sọ́njọ́ kan ànábì nìkan sọ́làm ní pàtàkì fáwọn sàlẹ̀ rẹ̀ so àwọn àfáà mi sọ pé inú rìwáyà mi wọ́n ní rajulun min bani Isra'il so ọkùnrin kan lọ àwọn bani Isra'il àní nínú àwọn ọmọ Israel nínú àwọn ọkùnrin tẹ̀lé ànábì ọlọ́run tó ṣáájú ọwọ́ alérikílà àtọ́sọ́dà kanna bí sọ́dà kàtí ẹ̀tí láàmù bá ti wá láàmù ìwà àti ìjàwábì lọ́kọ́sà oníwọ̀n lọ́dọ̀ àwọn náà yẹn ni pé wàláhì ilà àtọ́sọ́dà kanna bí sọ́dà kàtí ọfọlọ́run búra pé òun ó sì ti sàrà kan òun ó sì sàrà kan kí ni jẹ́ sàrà oní àní dáadáa tá a wò ní bùkátà tá fún sàrà nìyẹn ntọ́ ọba ní tó bá fún mr governor mr president mr minister ọ̀rẹ́ lásán lọ ta ìyẹn ṣe sàrà ẹ̀bùn lásán nìyẹn torí pé nítorí olówó fún wọn ń rọrọ̀ tayọ ẹ̀ nítorí olówó fún wọn yẹn ń rọrọ̀ tayọ ẹ̀ ṣèǹtọ́jẹ́ sàrà oná ẹni ká gbé pé ah, aláìní lélẹ́ ah, yóò ní bùkátà sí nǹkan báyìí ó lè mọ́ sọ fún wa ó sì lè jẹ́ kó sọ fún wa ó lè jẹ́ wa làrò bẹ́ẹ̀ ẹlòmíràn ti lè rò pé tálákà ń gbé èsè tálákà sẹ́yìn kó owó owó ìkọ owó sí yẹn wájú ẹnìkan bẹ tọ́ pé ẹ bá rí báyà ẹni mọ̀ pé lówó lọ báyà less than one billion lórí ẹ̀rin ní ta tó ń ta gáàsì tó ní rẹpẹtẹ ní billions of naira tẹ bá sì yí ẹ wò pé àtọ́yà ò ti di ọkùnrin báyìí ẹlòmíì máa wà báyìí ẹ ẹ ní sẹ́yìn bá ti wá lérò sí olùmọ̀mọ̀ màá dájú o ti lérò sí pé ẹni ó ní bùkátà sí nǹkan ẹnìyẹn wá lérí pé láàtọ̀tọ̀ dàkà nínú ìbísọ́dà kàtín ẹ ikú òǹfọlọ́n òun sì fi sàrà kan ẹ fàkàrà yìí lọ́ba yọ sàrà àwọn tòótọ́ fọwọ́ dọ́ àáfi yéèdì sáárì sí ẹ lọ́ba fún ọkùnrin kan nígbà tí ó hàn sí níjọ́ kejì lọ́ba di pé làwọn bá ń sọ pé ẹnìkan mọ̀ tọrẹ ẹnìkan mọ̀ tọrọ wá ń fún ní ọwọ́ àpò wípé nígbà tí wá rí bá yẹn lọ́wọ́ tún sì lè rí mi pé òun ó sì sàrà kó òun kọ́ lọ́n búra òun ó sì sàrà tí túmọ̀ sí pé èyí tó ń sọ lákọ̀ọ́kọ́ ọkàn rẹ̀ ti ń pé bóyá ni bóyá ni ọ̀bọ̀ lọ́n lé torí pé o lè lòun fún ṣùgbọ́n síbẹ̀ ọ̀sọ́ pé Allahumma lakal hamdu ìrẹ́ ọlọ́run dúpẹ́ fún ọ inú rìwáyà mi Allahumma lakal hamdu aláfáàrí pín mo dúpẹ́ fún ọ tẹ pé owó lè ní kíní ń bọ́ sí ó tún wá lé tóun ó ṣe sàrà nígbà tí ó tún wá ṣe sàrà ẹ fọwọ́dọ̀ á ti yẹ dìzá níyà nígbà òjijọ́ kejì láwọn èèyàn ń sọ̀rọ̀ nígbà ká ó ń sìnà kan tá a ti mọ̀ pé sìnà ni jẹ́ ti ìdájọ́ lórí ẹ̀ ní ẹ̀mọ̀ tó ń lẹ́yìn ẹ̀mọ̀ tó tọrẹ fún ah, ló bá tún ronú pé olú ìmọ̀ wà lélẹ̀ ẹni tó ń tọrẹ ìrẹ̀ ọlọ́run ọpẹ́ ni fún ọ jẹ́ èyí tó yọ ọwọ́ ó sì náà ní nítorí tó ṣe ní àná tó tún bọ́ sí ó tún wá pé òun tó tún sára lọ́ba fi sọ́wọ́ ẹnìkan bá dàárọ̀ ọjọ́ kejì táwọn èèyàn ń sọ̀rọ̀ pé àbẹ́ tó ti lówó tẹ́lẹ̀ ọmọ ènìyàn tó fún un lóyún ọmọ ènìyàn tó fún so ọwọ́ aṣọ pé ìrẹ̀ ọlọ́run ìdúpẹ́ o pé àkọ́kọ́ ọbọ̀ sọ́wọ́ olè ìkejì bọ́ sọ́wọ́ ọ̀ṣìnà ìkẹta bọ́ sọ́wọ́ ẹ̀ǹtí ọjọ́ ọlọ́rọ̀ tẹ́lẹ̀ so fáwùtíyà fàkìlà so inú rìwáyà mi fáwùríyà fílímà náà mi ọlọ́run wá fi lójú oorun ètè wọ́n wá sọ fún pé a mọ̀ sọ́dà kátúkà látàrí kì í àníkà sáà ní pàtàn sallallahu alaihi wasallam pípé nítorí òfin tọrẹ tọ́bọ́sọ́wọ́ tó sì mọ̀ tẹ́lẹ̀ si ti sára fún ọ o èmi náà bẹ̀rẹ̀ náà kọ́kọ́ sọ fún mi àti èmi fún yẹn mẹ́jà ẹ̀wù tó tóbi ọlọ́run. wà á máa aláàzáni àfàlà aláha ń ìfà ń sì náà ha ìtọ́bọ́sọ́wọ́ ń sì náà ó ṣeé ṣe kọjá pé ń bọ̀ bọ́sọ́wọ́ ẹ̀tọ́ oṣù kí ló ń ṣe sì náà owó lórí ọ̀fẹ́ kan lọ wá sọ lórí ẹ̀ kò lè lé nígbà bá ń bẹ̀rẹ̀ ayọ̀ wọn bá kó tó fọlá aláha yẹ ẹtẹ bí rufa yóò dúkùú mi máa tọ ọlá wọn a fi lójú ọrùn pé ọlọ́run náà nǹkan ṣe ṣe ọyọ pé náà ni ó rí ló sì ní ló fóun èsì fún yàn tó ọyọ fún yàn ẹ wò títóbi nítorí àníyàn dáadáa tó ní fóun ó sàrà ẹ sàrà ń síbi tí sí ẹ ládàá la ẹ torí pé ṣe yóò jẹ́ ìrànlọ́wọ́ fún lórí ìbàjẹ́ tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ téèyàn mọ̀ pé ìrànlọ́wọ́ ni yóò jẹ́ fún lórí ìbàjẹ́ èyàn sọ kódà ti kún lórí ìbàjẹ́ yẹn torí gbé ńtọ́ ni pé wa ta'awanu 'alal birri wa ẹ máa kọ́ ayé lọ lórí dáadáa àti ntí ọjà ìbẹ̀rù ọlọ́run ntí ọba jẹ́ ntí ọ̀dá tí wọ́n bá béèrè owó lọ́wọ́ rẹ fún wọn mo tí wọ́n bá béèrè owó lọ́wọ́ rẹ káwọn òfin sí ẹbọ wọn ò fún wọn lówó ṣùgbọ́n tí ó àti àti ní ọ̀fẹ́ kan lọ oúnjẹ tí ó jẹ fún òní fún lówó tó bá ti mọ̀ pé yóò fún bàbá bẹ̀ yóò fi ránṣẹ́ pé lọ torí ọlọ́run tó kó wà ń já ala ala bí iṣẹ́ aláàtúnṣírìkà bí iṣẹ́ aláàtúnṣírìkà ẹ̀ka àwọn méjèèjì tí wọ́n bá kó wàhálà tí wọ́n wájú débi wípé ọwọ́ àjẹ́ wípé ó rò nǹkan míì pé ó rò nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọlọ́run bá sọ pé ọ gbọ́dọ̀ tẹ̀lé àwọn Eh, eh, àfáwà hafiz ibn hajar ọwá sọ̀rọ̀ nínú fatih albari ọtọ ikpe àdíìsì tí a ní sọ̀sáà fi pàtàn yìí ọ ń tọ́ka lórí sadaka bó tilẹ̀ tilẹ̀ jẹ́ pé ẹni nínú ẹni rẹ̀ là máa fún májàmbéjì nìyẹn ẹni tó jẹ́ dáadáa tí àwọn náà ti ma bẹ́ẹ̀ nú yẹn bẹ́ẹ̀ náà lọ sí lè rí nú tiwa ṣùgbọ́n ọwọ́ á ṣe mọ̀ lórí wípé àwọn mẹsẹẹta yìí àwọn tí ò lẹ́tọ̀ọ́ kó wò ó fún ni ṣùgbọ́n àdìsí ń sọ fún wa da tí èsè pé ó sí àwọn ènìyàn àwọn ibi tí èsà ààyè rẹ̀ lọ bọ́ àwọn bàbá wa máa gbọ́dọ̀ nǹkan fọ̀run kẹ́ wọn ẹ̀ẹ́dẹ́ yẹn bá rìn súnmọ́ wọn gbogbo mọ̀kọ́mọ́ tí wọn yóò wọn tàfàlì ẹ máa kọ́ ìmọ̀ sí ẹ sì máa lékún nù àfa ẹ pé ti súnmọ́ ó lẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà ọjọ́ kankan lẹ̀ ọba lọ lọ́la lọ nígbà tá a ní 1988 tí wọ́n máa lọ lé wọn 88-89 so pé ẹni bá ti gbọ́ tá à ń lọ́sí ẹgbọ́ tó ẹnìkan ṣe ẹbùnmí nítorí ọlọ́run kankan wọ́n nìkan ẹnìkan kọ́kọ́ lọ wò ó nígbà tí ẹbùn kí ni kí ni ṣé ìṣesí ọjọ́ tálákà sójú fọ́ ni àbọ̀wọ́ rọ kí ló ṣe ẹnìkan ní ọ̀lọ́ wò yìí nígbà yìí bá wà sọ <laughs> ẹgbẹ́ sàrà àbọ́ sí àyè ibi tí ẹ̀yọ̀ kọ́ bọ́ sí ẹlòmíì wá ń bẹ tí nǹkan kan ò ní ṣe ń tò sọ́sùn lọ́wọ́ láì bàtà ń bẹ lára tí wò rí náà rí lórí ẹ̀ ló jẹ́ pé kéèyàn lakan lábo àwọn tí wọ́n sáwọn bí àwọn oníbùkẹ́tà wọn nígbà tó bá ní lágbára ṣe o lè bọ́ sí kò ń gẹ tọ́lọ́wọ́n bá lè gbẹ láti ó fi yọ́rù sí yàn láyé àtẹ̀lẹ̀kì yàn náà nígbà míì ní àsìkò kan bẹ àwọn Mádínà gbogbo owó tí mo ní ilé lójú one thousand five hundred yàrá lọ á ti jẹun bẹ ẹlẹ́yà ti bímọ wọ́n fẹ́ jáde kúrò ní ọ̀ṣútù bíi friday tá a bá ti ti sorry bíi wednesday tá a bá ti ti bí ọba ti kó wednesday èyí pọ̀ mọ́ ní ọ̀ṣútù ó tún di saturday ó tó lè jáde nù iye tí wọ́n ṣáàjì rẹ̀ kọ̀fẹ́ tó iye tí mo ní lọ́wọ́ ṣùgbọ́n tí n bá yọ kúrò tán níbo ní ti lọ wá níta fi survive tówó mi ò fi dé ṣé bá mi yé so bóyá wọ́n táàjì two thousand tí mo ní two five nílé so mo wá pé àti ah, five hundred naira yìí tí ó sì tó mi dé parí oṣù tí ó sì sẹ́mi dé pé ibà ṣèdè àti iṣẹ́ kọ́kọ́tà ṣe pé mo sì wà lélẹ́yìí ọlọ́run wa tó fi àṣẹ kò ń gẹ́ ẹnìkan gbà tó wá gbọ́ iye báyìí wọ́n táàjì lọ tútù òun kiri àwọn ọ̀rọ̀ ti pọ̀ jù so wọn tẹ wá mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Saudi bẹ́ẹ̀ bá ti pé ẹbẹrẹ nǹkan fún yín náà nígbà wọn rí pàwọn èèyàn ń parọ́ wọn náà wá pípọ wá lọ kó ọ̀rọ̀ àpò wá lọ kó ìwé wá nígbà bá wọn máa ń tó di kí wọn tó ń fi ìwé parọ́ èdè pé bọba ṣe nítorí ọsọ wọn sá sá méjì náà ni <laughs> ọlọ́pàá ọlọdàrẹ ìdajì ọyọ <laughs> tó sọ yìí ìjọba ti sá méjì nígbà wọn sá méjì ọsá ti yọ one five àbí nǹkan nígbà wọn mọ ìbápò ní tutọ one thousand yẹn kù ní Saudi Arabia o nígbà mo fi wà mbẹ òyìn sọ lónìí o one thousand yẹn à èèyàn ọ̀nà èèyàn ọ̀nà ọ̀sẹ̀ méjì yẹn sì náà lọ fámìlì ìyàwó kan àtọmọ mẹ́fà ó sì náà lọ ní one thousand yẹn lórí o lè fi two riyal o lè fi jẹun two riyal o lè fi jẹun ọ̀rọ̀ àtàbàdì ọ̀rọ̀ àbúrẹ́dì ò ní lè jẹ búrẹ́dì ọ̀gá tán torí búrẹ́dì márùn-ún ó fún ọ ìgbọ̀lọ́fẹ́ kí búrẹ́dì márùn-ún fún ọ tòtọ́ bá tún lọ bakery mẹ́fà wọn fọ́n bakery tó bá lè rìn lọ bakery mẹ́fà làwọn fọ́n supermarket wọn ti fọ́n márùn ó sì ti sàbádì yogurt oúnjẹ ti délẹ̀ e, yogurt ní one yard ọmọ james ní two yard tó wá fẹ́ ra jẹ tẹ́ jẹ lóṣù kan páálí kan ní two hundred yard ó sì gbé sínú mẹ́wàá ni ó wà ń bẹ̀ ó sì gbé inú fíríjì náà sì lọ lẹ́yìn rà máa dé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ <laughs> kọ́lọ́kọ́ta ni wa bọ́ fẹ́ rẹ̀ já ọ̀rọ̀ agbébẹ̀ ní páálí yìí ẹja tútù kí wọn tí ètò ìṣẹjà páálí ẹja tútù tó yẹ pé tútù odò ló ti lọ rà ó sì gbé fún ó sì lọ gbé ní fíríjì ẹ sì mọ jẹ díẹ̀ díẹ̀ tó ráìsì ojú díẹ̀ sí mi lọ́dún kan ẹni mo àlejò kan bá mi wọ́n bá ní èlò ní ten kg ráìsì wàhálà yìí lè e fún létí torí pé mo ti rà yóò ọlọ́lọ́mọ yìí ọdún tí mo ti rà kẹ́yìn wọ́n máa ń bọ̀ àní ráìsì wọ́n gbòdì di àpò fún yín ẹ̀ bà bíi mẹ́rin ń bẹ̀ fọ́tí fọ́tí kí wọ́n èsì dín fọ́tí kg ni ẹ bá ń bẹ̀ ẹ ní sí ti gbé fún yín ibòmíì wọn ni ẹ wá gbà wọ́n lè gbà kó kan àtààbọ̀ wọ́n lè gbà kó méjì fún yín so mo ti ra àríkàyìn ní ìsìnkè ọlọ́run náà mẹ́yọ ọdún tí mo ti rà kẹ́yìn kẹ́ni ẹ wá bí wípé èló tí ẹ ní kíní ìrẹsì lọ́dọ̀ yín kò sí wà láti rìyá ojú wa kì í pé gbàgbé ráìsì sàrà lọ́wọ́ ẹ jẹ nígbà ajáde lọ kírun báwọn yá sáyé abàkọ́ láti bá béèrè lọ́wọ́ pé oúnjẹ ilé náà wọ́n ta ilé ẹ̀wọ̀n tí tóbi ìlú kan nù ẹ̀kọ́ lọ́nà dákun kó dé lùtù àná ọ̀dà bẹ́ẹ̀ o wọlá àtúntòbí wọlá wọlá àtúntòbí wọlá àdùn kò sí nkẹta tó sún ọdẹ ju ìbáàdà náà lọ sísìn lọ́ọ̀ náà ni èso tí ó rò pọ̀ mọ́ tí kẹ̀ bá lo yìí àkà náà àbùdù ìwọ́tọ̀ èyí tí mo wí ń jàǹfààní ẹ̀ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ jàǹfààní ẹ̀ gbogbo òdò jàǹfààní ẹ̀ ẹni tí ọ̀gbọ́n yóò tún wọn jàǹfààní ẹ̀ torí pé ìjà àkànná agbúrú gbogbo láìpẹ́ ló ti kó sínú ẹ̀ pé ọlọ́run ọba ṣoṣo nìkan ńlá máa sìn gbogbo nǹkan ló ti kó nú ọlọ́run dáwọ́ kó bá tún lù wá ṣe o. ọlá títóbi ọlọ́run láàánú rẹ̀ ẹ̀ẹ́ afáwa ibn hajar ló sọ̀rọ̀ lọ ó ní nínú àdíìsì yẹn àmọ̀ yìí pé àníyàn ẹ̀ tí ọ tọrẹ yẹn tó bá ti dá ọlọ́run bá ọlá yọ gba sàárà rẹ̀ bí ọba ti ẹ̀ bọ́ sí ààyè tó yẹ bọ́ sí nígbà tí èdèkọ́ ṣe ọlá ń bẹ́ẹ̀ lórí pé kéèyàn ọmọ ti ní kọ̀kọ̀ ọ̀sán níbi yẹn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà sì ni afẹ́ tó bá fura mọ̀ pé sàrà àtò ṣe kọ̀ bọ́ síbi tó yẹ kọ́ bọ́ sí kọ́ wá tuntun ṣe afẹ́ bẹ́ẹ̀ látara àdéhìí yẹ ó ti hàn bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà sì ni wọ́n hàn bí àdéhìí yẹ pé dọ́hìrù hàn ìlànà sì ṣe ìdájọ́ ìṣe bá hàn lára èèyàn náà láti ṣe ìdájọ́ èdè pé ń gbọ́ bá tó wá béèrè pé sólòsì ni ọ́ ni ṣe tálákà ni ọ́ ni nítorí ọba rí níṣe sí òun náà ni yóò fi ṣe ìdájọ́ so àwọn afa wa aṣáájú wa lórí pé kí wọ́n jẹ́ sàkálẹ̀ èèyàn jọ kí èèyàn wá sì gbé fún ẹni tí ẹ̀yẹ kí ọgbà so tọ́yẹ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí lè wá rí pé á ah, ẹni tó ń fún ní zaka yìí kìí ṣe ẹni tó yẹ kó wò fún o ntọ́lálà àti àjù náà ní pé ọ̀ọ́yọ̀ mi ni o torí pé ọ̀rọ̀ ìyẹn tọ́lọ́ ni oṣù gbọ́dọ̀ fún tálákà ṣùgbọ́n àwọn ẹgbẹ́ àbáwọn ìlú míì tíjọba máa ń jẹ́ pé yóò ní kí wọ́n kó sàkà wá àwọn ọba wọn fún àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ sí tó bá jẹ́ pé àwọn ẹ̀yìn ló fún táwọn ọdún wàá ti fún yàn kọ̀ọ̀kan mọ́ ẹni tí ń gba sàkà jọ ọ̀ràn lọ ọ̀ràn ní ń gbà jọ ẹlẹ́mí ọmọ sẹ́ńdì ẹ̀ sí yàn pé sàkà yín ẹ̀ mú wá sàkà yín ẹ̀ sí bá ọ̀ràn ńlọ ń gbà jọ sòtún yàn bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ tó bá ti ń gba sàkà yìí jọ kọ́mọ́ sọ̀rọ̀ rẹ̀ di ìjọba Islam ìjọba islam ni máa fún àwọn tí bá ń ṣiṣẹ́ lórí zaka ọlẹ́tọ̀ọ́ kó fún àwọn tí ń bá wọn ṣe wàhálà láti fi léèkè ìjọba kọ́lẹ̀ yín ẹ̀yìn tí ìjọba ọlọ́wọ̀n ọ̀yàn yín sẹ́ ẹ̀yìn lẹ́yìn ara yín sẹ́ ẹ̀sẹ̀ mọ́ àjọ jẹ́ pé àwọn tí ẹ bá ń ba yín gbàjọ ẹ̀ wà níwọ̀lẹ̀ àmìlí náà léyà fáwọn náà wà náà àmìlí náà léyà àmìlí náà léyà lábẹ́ ìjọba Islam ńlá ń sọ o ṣe ẹ má sì iná sùn kúrá ẹ má sì tú o torí pé ọmọ dá fìtì náà lẹ́ o yọ ọmọ dá wàhálà lẹ́ o táwọn èèyàn kan tí wọ́n mọ̀ sójú kò sàkóńsàkà tí wọ́n sì lẹ́tọ̀ọ́ sí wọ́n wà gbéra wọn sábẹ́ ámì O àléyá oná nǹkan tó mílíọ̀n ọwọ́ tó ń bá wọn gba sàkájọ oná wà kárẹ̀ sí ámì nínú àléyá ní orílẹ̀-èdè Islam sì rí ámì nínú olówó lówó lọ nítorí tẹ́tẹ́ ìjọba yàn ẹ̀ mọ̀ fún bẹ́ẹ̀ ti yẹn fi torí pé o ẹ̀mọ́ sọ̀rọ̀ ayé ìjọba o tá a o tí ò ní ìmọ̀ràn ni o tí ti là ń àmírù tọ́ láti ẹni tẹ̀lé à ń sọ ikú tó bá yán yẹn tẹ́ báyìí báyìí ṣùgbọ́n àmírù tiwa kọ́ láti ẹ̀ tẹ mọ́sùlù tọ́hún sókótó kò síbi tẹ́ ń pàṣẹ sí o influence lásán ni ẹ ní wọn ní pàwà o gbajúmọ̀ ni ẹ ní o sáà mọ̀ pé ẹ nígbà tẹ́ yí sùlùtọ́hún sókótó bá tó kéde oṣù láti mọ gbà wẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn o kò sọ̀rọ̀ sẹ̀ríà o sẹ̀ríà kọ́ lọ́sọ̀ yìí o bẹ̀tí buhari bá gbé olórí pé tọ́lọ́ọ̀ láwọn ọmọ ṣe ń lu ìgbà tó bá tó kéde àgbàwẹ̀ bá ti ní àmúgbàwẹ̀ mọ́ ànígbà ìjọba ní sọ̀rọ̀ tọ́lágbára lọ dàlúmọ́ àgbọ̀dọ̀ débìí lórí ẹ bá fẹ́ ṣe tiẹ̀ tó yàtọ̀ sí tiẹ̀ yọmọ dáṣẹ́ inú kọ̀rọ̀ yàrá rẹ̀ kò gbọ́dọ̀ gbé síta ṣùgbọ́n ọ̀ láṣẹ táwa sọ wípé tó sọ̀rọ̀ bẹ náà bẹ ní Ìlọrin sọ tiẹ̀ iná iná ẹ̀ àwọn náà pé ọba àti àná àfẹ́mí àná pẹ̀lú àwọn náà <laughs> so islam ọ̀sọ̀ yín o so ká sọ́ra ṣe lórí àwọn àlámọ̀ ìbáyẹn ọlọ́nkọ́ ọmọ kó wa mọ̀ ṣe. ẹ azimu tá a wá wí yìí ipe ká ní àmúrí ọ ká ní ká dìlẹ́mì hán ipa afẹ́ ṣe ìbáàdà yìí tàbá ìsì dìlẹ́mì àjẹ́ yìí pé àti àti àti gbàlá ìgbàdà wa ti dúró automatically àbá àwa amọ̀rìṣẹ́ mọ́ oríṣi méjì wá ni nígbà a bá fẹ́ bẹ̀rẹ̀ ìpinnu kanu òun la lọ ipe yóò jẹ́ ká ní láàdá ìpinnu míì wá ẹlẹ́ẹ̀kejì wá ni pé nígbà bá ń lọ ìpinnu wa náà gbọ́dọ̀ gbòó lórí pé a máa bá fẹ́ ọlọ́run tá lọ ìbáàdà yẹn a máa bá lọ tá a fi yọrí ẹ̀ fẹ́ yọrí lásìkò kan yẹn tí ìbáyìí gbogbo gbèsè ayé wa orí ìbáàdà so aṣọ wípé tábà ti nípinnu láàdá ti dúó tábà wá ti nípinnu hán káàtì bá dá ìlọ́mọ́ ó dúó náà nìyẹn o torí ẹ̀ ló jẹ́ pé inú tí máa ń jáwẹ̀ ìníkéèyàn pé òun ọ̀gbà rẹ̀ lọ́mọ́ ó ti conclude bẹ́yà nítorí ìnira kan tọ́ba ni o àbí nítorí ìdí mi ń bọ̀ wá conclude tán tọ́ba wóúnjẹ kọ̀ wá ọwọ́ oúnjẹ kì í tọ́bọ̀ wà lórí iye méjì pé ah, bó ní inú ìṣe ń ṣe bó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe mí ẹ sì lè ṣe ní jáwé ẹ̀ báyìí kò tí ì dàbà wọn torí pé ò tí ì kọ̀ǹpútì tọ́ba ti pinnu hàn pé ah ìyó dé n tí mo ṣe ètò ọ̀yá ẹ̀yọ́ mọ̀ yìí ẹ wá lọ bá ń ra kíní wá àwọn bá lọ wọn bá dé wọn ò rí nǹkan kan ọlọ́mọba kí kọ̀ǹdíṣàn rẹ̀ tún bẹ́ta ìkẹnuró lásán lọ́wọ́ àfún tí ọ gbà wẹ̀ mí torí pé pátápátá tí máa ń ṣe nìyẹn sòkòlò nǹkan máa kọ́ wa máa ṣe ẹ̀ tíyẹn bá ti wá wà lórí azumu yìí ìpinnu ẹ̀mí yìí so yọ wà wà lórí ẹ̀ pẹ̀lú wípé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ máa ṣe òǹpin yà láàrin iṣẹ́ tí ń ṣe lọ́wọ́ àti iṣẹ́ tó bá fẹ́ ṣe yọ wà gbéra lọ síbi ipò míì òun náà ní kò tá à ń pè ní alimuhasaba kó ṣèṣirò fúnra ẹ̀ lórí iṣẹ́ tí